bá tún fẹ́ parí àtúnlò ó wá ṣe composition orin yẹn ó wá send ẹ̀ sí mi ìyẹn ní twenty twenty one so àwa bẹ̀rẹ̀ sí ń lo orin yẹn orin yẹn wá bẹ̀rẹ̀ sí ń mì káàkiri ayé mo ṣe fídíò ẹ̀ so ìgbà tó ṣe orin yẹn tó send ẹ̀ sí mi orí whatsapp ló send ẹ̀ sí mi déètì ìgbà tó send orin yẹn wà ní orí ibẹ̀ twenty twenty one ìgbà tẹ́mi ṣe fídíò ẹ̀ òun kò sí mi ṣùgbọ́n ìgbà tó wá rí i pé orin yẹn ó dà pé ó gbogbo èèyàn wá ń kọ àwọn èèyàn wá ń fi ọlọ́run wòlíì tí wọ́n sí mo rò pé ó wá wò pé ó wá lọ tún orin yẹn kọ ní CAC bóyá ní Àkúrẹ́ bóyá àwọn ará kejì àdónù òun wá chẹ́ǹjì pátánì ẹ̀ ṣùgbọ́n ìgbà tó kọ wá rí i pé gbogbo èèyàn gbà á ṣùgbọ́n ẹ rí i pé nígbà tó ń kọrin yẹn ẹ rí i pé wọn ò lè yọ lẹ́sẹ̀kẹsẹ̀ kúrò níbẹ̀ so bó ṣe kọ́kọ́ níbẹ̀rẹ̀ ni pé ọlọ́run bàbá lọ́lá èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ ọlọ́run àtúndá olú torí ọlọ́run àtúndá olú yẹn lọ́lọ́run ìpè tiwa èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ ọlọ́run ọlátúnjì tàlàbí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣe ìyanu èmi táyé mì mí mi tọ́lọ́run ò jẹ́ kó o ó yẹ ń jó fún baba ó wá fi bọ́ọ̀dì sí èyí tó o ṣe láyé mi pọ̀ ó kọjá ìmọ̀ ó kọjá òye ibi tí o ti ń mú mi bọ̀ ó kọjá èrò ó kọjá ọgbọ́n èmi táyé sọ pé kò lè pàgọ́ rí mo sì kọ́ lé aláàrúni ṣe ti yára pé òun ló compose ẹ̀ ìwọ lọlọ́run tó ń fọ̀ nínú ìpè Ọlátúnjí Tàlàbí kò sóhun tó lè kọjá àdó tọ́lọ́run ìpè yìí kò lè ṣẹ màjẹ̀mú tí Ọlọ́run fi ń ṣiṣẹ́ níbí là ń pè ní lẹ́sẹ̀kẹsẹ̀ o tó Elijah Akíntúndé òun ló compose orin yẹn fún wa ní twenty twenty one so wípé ká gbéṣẹ́ fún yàn kéènìyàn ṣe é so ká wá sanwó iṣẹ́ fún so bó ṣe rí nìyẹn so ìgbà tó ṣiṣẹ́ yẹn tán àwa náà sanwó iṣẹ́ tó ṣe àwa ń lò lórí rédíò ṣùgbọ́n ìgbà tó rí pé orin yẹn ń trend òun náà wá lọ change pattern ẹ̀ ti ti CAC so gbogbo èèyàn wá gbà á ṣé o ti yẹn báyìí ṣùgbọ́n yẹ mi pé gbogbo ẹ̀ fún ògo Ọlọ́run ni but ẹni tí kò bá mọ ìpè àwọn èèyàn náà mọ̀ pé orin yẹn ti wà láti twenty twenty one èmi dẹ̀ ń sọ náà lórí rédíò pé Elijah Akíntúndé ló kọrin fún mi mo máa ń sọ ìgbà tí ò bá ṣe mí kọ́ ni mo ṣe mi ní sọ pé mi ni mo ṣe but tó bá tẹ̀ wá máa wá kọ́ ó yẹ kó ṣe àtúnṣe ṣe mọ̀ pé nǹkan kan wà tó ń pè ní gratitude àbí kan máa ń pè kẹ́ recognize ẹni tí ẹ ṣe orin yẹn fún nígbà tí ìyẹn pé bóyá ẹ ṣe fún lọ́fẹ̀ẹ́ ìyẹn nìkan ni ò ṣe ẹ̀ tí understand ṣe mọ̀ pé tó bá jẹ́ olórin ayé ni àbí tó bá jẹ́ ẹni ayé ni a lè sú ẹ̀ so kò lè kò ní lè proof orin yẹn because tán bá wo déètì tó sẹ̀ǹdẹ̀ sí wa tán wo déètì tó ń ṣẹ̀ gbé orin jáde wọ́n á rí i pé àṣẹ ló copyright orin yẹn lọ́jọ́ ọmọ wa ni ó jẹ́ ẹni tí mo fẹ́ràn púpọ̀ púpọ̀ àti wípé gbogbo orin tí ènìyàn bá kọ tó bá ti gbé ògo Ọlọ́run ga kí là ń gbá ká ó ti gbé ògo Ọlọ́run ga àwọn muslim gan kọ́ nìsí wọ́n kọ́ ní mọ́ṣáláṣí ṣùgbọ́n kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ ọ̀ríjìnà ìbẹ̀rẹ̀ orin mo ṣe rí ni. ẹni pé wọ́n ní oògùn olè gungun kó má ní ibi tá a ti fà wá ibi tí ni àti ìwà wọn òun náà ni gbogbo ayé dẹ̀ ti mọ̀ yẹn. ẹ jẹ́ ká tún gbà báyìí wòlíì wa gbogbo àwọn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ ní ilé ìjọsìn yẹn àwọn èèyàn tí ẹ máa ń rí àwọn kan máa ń sọ wọn máa ní ah, àwọn wòlíì tó máa ń sábà ríran rẹ̀ ó pé wọ́n wẹ̀ jù ilẹ̀ rí decade mẹ́ta àti ọdún mẹ́fà tí mo ti ń ṣe ìrànṣẹ́ mi ìyẹn ni pé thirty six years ago ni mo ti wọnú iṣẹ́ ìrànṣẹ́ ohun tí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ni pé bí ọlọ́run ṣe ń lò mí láti thirty six years ago yẹn náà ló ti ṣiṣẹ́ ń lò mí dé ni dẹ́nu ẹlòmíràn gan tó bá rí mi tó máa sọ pé bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa rò pé bóyá arúgbó mọ̀ tó bá wá rí mi á wà shocked ó dàbí àǹtí tóyìn ọjọ́ tó kọ́ rí mi náà ó rò pé arúgbó ni mí wọ́n wá bá mi wọ́n ní ah, arúgbó ni mò ń pè yín so ohun tí mo fẹ́ mú jáde mẹ́rin ni pé inú ìpè ni wọ́n bí mi sí bàbá mi gangan gan wòlíì ni bàbá mi náà ń pè ní bàbá àtúndá olú ní Adó Èkìtì so anybody tí ó bá tiẹ̀ mọ̀ mi tó fẹ́ mọ ìtàn ayé mi tó bá rí ẹni tó jẹ́ ọmọ Adó Èkìtì tó dàgbà tó ẹjọ́ ta ni bàbá Àtúndé Olú so wọ́n á máa sọ wípé bàbá Àtúndé Olú ni wòlíì àbàmì ní ìlú Adó Èkìtì ní ìgbà kan rí tó jẹ́ pé kì í dijú kó tó ríran àwọn yẹn ò kì í lo kándù wọn ń lọ ṣe dúdú bàbá mi jẹ́ ẹnìkan tó pé ó máa fi gbogbo ọjọ́ ayé gbàdúrà bàbá mi ò kì í sùn àdúrà ni láti sọ kò sí ẹni tí ò kì í wá sọ́dọ̀ bàbá mi wá gbàdúrà títí kan Awólọ́wọ̀ Awólọ́wọ̀ máa wá sílé wa wá gbàdúrà bàbá Ọbádáre ó ti wá sọ́dọ̀ wa wá gbàdúrà bàbá Ọbádáre tiẹ̀ máa wá tó máa dúró ní ilé wa fún ọjọ́ mẹ́ta tó máa wá gbàdúrà torí pé bàbá Ọbádáre yẹn bí ọmọ ló jẹ́ sí bàbá mi so níbi tí Ọlọ́run lò wọ́n dé so now kò sí iye tí bàbá mi ṣe máa bímọ títí títí tí tó jẹ́ pé kò ní ní ọmọ kan náà tọ́lọ́ máa jogún irú ẹ̀bùn bẹ́ẹ̀ fún. ìyẹn ṣe rí ìpè mi yìí láti 1953 no láti 1950s 1940s ni ọlọ́run ti ń sọ̀rọ̀ nípa mi ṣùgbọ́n tí èmi gan tán ìtì ìbí mi so ìgbà tí wọ́n máa kán tó bí mi oríṣiríṣi wòlíì ló tún ti sọ so pé ọmọ kan bọ̀ ṣé rí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń rí tó ń ṣẹlẹ̀ yẹn personally kò yé mi tẹ́ bá rí gbogbo nǹkan tí ọlọ́run ṣe mí lẹ́ni pé tẹ́ ẹ̀yin ń rí tẹ́ mọ̀ pé ìṣe mystery tọ́lọ́run ṣe lẹ́ni mystery ńlá ni níwájú ọba ẹ̀rí mi òró níwájú ọlọ́run ṣe mi ìmọ̀ anybody tí wọ́n ti bá ti dé tí bá ti gba microphone yẹn tí ẹ̀mí yẹn bá ti bà lé mi a máa sọ gbogbo nǹkan so pàákàn máa rí èmi gan máa yà mí lẹ́nu so kì í ṣe nǹkan tèmi mọ̀ mi ò mọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ni ò mọ́ bọ̀ tó bá ti sọ àríbẹ̀ àti wípé èmi náà bí bàbá mi ṣe ń gbàdúrà yìí mo ṣe ń gbàdúrà ni ò kí ń sùn o àmì sùn o so àdúrà láti tó ẹ máa máa rí mi lórí òkè lórí òkè lórí òkè nítorí pé oúnjẹ ẹ̀mí mímọ́ àdúrà ni èso ẹ̀bùn ẹ̀mí mẹ́sàn-án ni ara ẹ̀mí ìríran wà ìgbóhùn wà ìlàlà wà ìsọtẹ́lẹ̀ wà ìfèdèfọ̀ bẹ́ẹ̀ ló ṣe wà bẹ́ẹ̀ ṣùgbọ́n títorí pé àkàìmọye ènìyàn ni wọ́n ń ríran ní ìsìn tó jẹ́ pé ìran tí wọ́n ń rí wọ́n ń rí nǹkan míì tó tún burú ju tàwa yìí lọ tó dẹ̀ jẹ́ pé agbára òkùnkùn ni wọ́n lò so ìyàtọ̀ tó wà láàárín àwọn tó wẹjú àtẹni tó tọ́lọ́run fún ní ẹ̀bùn tó ń ríran òun ni wípé ẹni tó wẹjú máa rí ogun ṣùgbọ́n kò ní rí solution ṣùgbọ́n ẹni tí ò wẹjú tó jẹ́ pé ọlọ́run ló fi hàn án ọlọ́run á fún ní solution ṣé o ti yé yín báyìí so ìyàtọ̀ tó wà láàrin wa ni. ìjẹ́ látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ tí ẹ ti ń ṣe ọlọ́run ti ń gbọ́wọ́ ní ṣiṣẹ́ ìyàwó lóríṣiríṣi ìjẹ́ tí ẹ lè wò bóyá nǹkan kan wà tó fẹ́ mọ yín kọsẹ̀ àbí bí ìṣòro. yẹ ìṣòro gbọ́dọ̀ wà ṣé mọ̀ pé tó bá ti wà real tó jẹ́ òtítọ́ ló ń ṣe ó máa ní ìdojúkọ ohun tí mo dẹ̀ tún wá rí ni pé ẹnikẹ́ni tó bá jẹ́ òtítọ́ dódó lórí òtítọ́ òun ni gbogbo tí ayé bá ti wá wádìí tí wọn ò rí tí wọn ò rí mú tí wọn ò mọ ìpìlẹ̀ agbára ẹ̀ tí wọn ò ní sọ̀ọ̀sì ẹ̀ àwọn ayé máa wá káǹtì ẹ̀ pé òun gan ló lóògùn pé òun ló ń so people will be say bad things nǹkan burúkú náà máa sọ nípa rẹ̀ títorí pé wọn ò rí di agbára yẹn so ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń sọ ọ̀rọ̀ tí kò tí ì titi wa ṣùgbọ́n èmi ò èmi ò rí mi ò rí bí nǹkan burúkú reason ni pé Jésù gan fúnra rẹ̀ nígbà tó wà láyé àwọn ènìyàn náà wọn ò rò pé ó ń lo agbára títọ́ lọ́hùn wọ́n ní ẹ̀mí bá ṣe bíbù ló ń lò so tí wọ́n bá ń sọ̀rọ̀ wa wọ́n ní ráìdà sọ̀rọ̀ wa but ohun tẹ́mi máa dúró lé lórí ni pé mo máa wà focus because mo ní vision ó níbi tí Ọlọ́run mú mi lọ so ìyẹn lèmi ń wò èmi ò wo nǹkan tí àwọn ènìyàn sọ torí tí n bá lọ wò ó olúwa ò ní pẹ́ ṣubú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kì í ṣe èmi ni mo sọ ẹ ń béèrè ìbéèrè yẹn bíi pé èmi ni mo sọ èmi kọ́ ni mo sọ ọlọ́run ló sọ ọlọ́run ló sọ pé tó bá máa di oṣù kẹta ara máa tu àwọn èèyàn bọ̀ díẹ̀díẹ̀ ìtura yẹn á máa dé tó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ọlọ́run ò kì í sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ tó bá jẹ́ èèyàn ló sọ ó lè má rí bẹ́ẹ̀ ọ torí pé ó jẹ́ ọlọ́run ó máa rí bẹ́ẹ̀. ẹ mi ò lè sọ èmi ò gbàdúrà bóyá ààrẹ Tinubu lọ́lọ́run máa lò gẹ́gẹ́ bí olùgbàlà àbí kì í ṣe ààrẹ Tinubu lọ́lọ́run máa lò bí olùgbàlà ohun tẹ̀mí kàn gbọ́ ni pé tó bá máa fi di oṣù kẹta ara máa máa tu àwọn ènìyàn ṣùgbọ́n tá a bá wá gbàdúrà tọ́lọ́n bá sọ pé ààrẹ Tinubu lolúwa máa lò tó máa jẹ́ bí olùgbàlà lẹ́yìn máa sọ pé olúwa sọ bẹ́ẹ̀ bọ́tọ́ olúwa ò bá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan kan ni pé ní December twenty twenty two tá a fẹ́ wọ twenty twenty three ṣàmì pé twenty twenty three ni wọ́n dìbò ní twenty twenty two yẹn ní December tá a fẹ́ wọ twenty twenty three tí wọ́n máa dìbò mo sọ ń bíbá categorically pé olúwa sọ pé Peter Obi ò ní wọlé Àtíkù ò ní wọlé pé Olúwa sọ pé Tinubu ló máa wọlé ṣùgbọ́n tó wá ní àwọn ọ̀rọ̀ tí Ọlọ́run sọ lẹ́yìn rẹ̀ so inú bí àwọn kan mo dẹ̀ sọ pé mi ò kì í ṣe Labour Party mi ò dẹ̀ kì í ṣe PDP mi ò dìbò rí látọjọ́ mo ti dáyé mi ò tiẹ̀ dé polling booth rí mi ò dẹ̀ kì í mi ò ń wá gọ́vnà lọ mi ò dọ́dọ̀ gọ́vnà rí àwọn gọ́vnà máa wá mi wá wọ́n máa wá mi wá president wa mi wá rí mo ti gbàdúrà mo gbàdúrà president fún di ọdún mẹ́jọ ẹ má wọrí fún di ọdún mẹ́jọ tẹ́ pé mò ń wọnú asọ́rọ̀ for eight years tí mo fi ń gbàdúrà fún president kì í ṣèmi nìkan gan àwọn ọmọ mi wọ̀nyí ń tẹ̀lé mi lọ àjọ lọ ń gbàdúrà fún president fún ọdún mẹ́jọ ìránṣẹ́ ọlọ́run tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run gidi a ní láti gbàdúrà fún àwọn olórí wa wọn darí wa anybody tó bá dórí oyè àwa nígbàgbọ́ pé ọlọ́run nìkan ló gbèdébẹ̀ bí a ṣe parí Christmas ni báwọn kan sọ pé kí ni evidence dé December twenty five pẹ̀lú Jésù ṣé ẹ̀rẹ̀ bá yẹn nínú Christmas pẹ̀lú Jésù. ẹ ṣe ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń wádìí nǹkan tí ò sọnù ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń wádìí nǹkan tí ò sọnù ṣe rí gbogbo ẹ̀dá tẹ́ ẹ bá ti rí yálà lórí social media yálà tó ń sọ àhesọ ọ̀rọ̀ wọ́n kàn fẹ́ ní orúkọ lásán ni pé kankan mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò lè gbé wọn débì kankan àwọn kankan wà tó jẹ́ àdìtú tí ènìyàn ò gbọ́dọ̀ lọ máa túwò ṣe rí ohun tán pè ládùúà ẹ lè mọ̀ díẹ̀ bá a ṣe ń gbà yẹn bó ṣe ń gbà kò lè yé wa káwa lọ máa wádìí pé ókè àdúrà tẹ ń gbà yìí báwo la ṣe nígbàgbọ́ kó máa gbà ókè ẹ sọ bó ṣe máa gbà fún wa nǹkan tí ò ṣeé ṣe nìyí so àwọn tí wọ́n sọ pé kì í ṣe twenty five kan náà bí jésù ok kan sọ déètì tán bí jésù so ohun tí ò kàn wọ́n àti pé irú àwọn ènìyàn wọ̀nyí fẹ́ da ayé rú ni ó dàbí ọ̀rọ̀ tí mo sọ lórí rédíò lẹ́nu ọjọ́ mẹ́ta torí tẹlifíṣàn pé àwọn kan wọ́n á máa jà tìtorí muslim àwọn kan á máa jà tìtorí christian wọ́n á ní christian kan ní ọ̀nà àwọn kan á ní mùsùlùmí ní ọ̀nà ṣé rí gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ pápátá orí wọn ò pé ni orí wọn dàrú ẹ mọ̀ rísì ọlọ́run fúnra ara rẹ̀ òun ló dá isiki isaki òun ló dá ishmael ishmael yẹn ọmọ ẹrú sarah sarah ló sọ fún abrahamu pé kó wọlé ti ẹrú òun nígbà tí òun tí ò tètè bímọ tẹ́ bá lọ ka ìwé ẹsódù ẹ rí i pé ọlọ́run súre fún ishmael iṣẹ́ ẹ̀gbọ́n mi torí nígbà tí wọ́n lé àṣìmáwù pé àṣìmáwù ni orúkọ ìyá ìsìmáyé tán lè jáde kúrò léṣẹ́ mi pé ìjà olórogún àti pé ẹrú ni ẹrú ni ìyá ìsìmáyé tó jẹ́ ìyá ìsìmáyé so ẹrú ni ṣùgbọ́n kò sí bó ṣe jẹ́rú tó wọ́n ti bímọ orúkọ abraham lọ́mọ yẹn máa jẹ́ now tí ọlọ́run ò bá fẹ́ kírú ẹ̀ wáyé kò ní fàyè gbà á so ohun tó ti mú pé ọlọ́run jẹ́ kí mùsùlùmí ó wà kí kírísítẹ́nì ó wà ohun tó yẹ ká ṣe ni pé ká wà ní ìṣọ̀kan ká dẹ̀ lo ìfẹ́ so tẹ́ bá ti rẹ́ni tó ń preach against muslim tó ń preach against christian wọ́n fẹ́ da ayéru wọ́n fẹ́ kọ́ọ̀sì ogun ni àwọn tó dẹ̀ bẹ̀rẹ̀ wàhálà yẹn àwọn politician ọ̀nà tó fi bẹ̀rẹ̀ ẹ̀ ni pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í dìbò tí àwọn èèyàn fẹ́ bẹ̀rẹ̀ sí í wà ní orí ipò wọ́n á wá kó gbogbo mùsùlùmí sí orí ipò tẹ́ bá house of assembly tẹ́lẹ̀ ẹ rí pé gbogbo ọbẹ̀ mùsùlùmí ló wà bẹ́ẹ̀ pátá tẹ́ bá lọ wọ àwọn kọmíṣánná mùsùlùmí ló wà bẹ́ẹ̀ pátá kò ní sí kìrìsìtẹ́nì ẹyọ so àwọn mùsùlùmí yẹn wá bẹ̀rẹ̀ sí pàdé àpòpọ̀ wọ́n á wá dìde ogun sí àwọn kìrìsìtẹ́nì kò yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ ìyá ni gbogbo wọn òun ló jẹ́ kí àwọn kìrìsìtẹ́nì náà dìde kan fẹ́ ṣe politics ẹ̀rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ christian wọn kì í ṣe politics but torí pé àwọn mùsùlùmí nìkan ló ń ṣe politics so àwọn mùsùlùmí yẹn àwọn máa dìde ogun sí churches gbogbo because àwọn ló wà lókè ẹ gbogbo àwọn mùsùlùmí àwọn ló máa jẹ commissioner àwọn ló máa wà ní house of assembly so gbogbo ẹnikẹ́ni tó bá máa jẹ́ christian tó bá máa fi sípò wọ́n á fi wọ́n sí palmsec so under commissioner ni palmsec wà ọ̀dọ̀ wọn náà ti máa gbà àṣẹ so tó bá ní kí palmsec lọ wó church kò sí bó ṣe jẹ́ kìrìsìtẹ́nì tó àwo church torí pé kò ní fẹ́ lùsì iṣẹ́ mi rò pé understand that logic kò ní fẹ́ lùsì iṣẹ́ òní wá wá máa lò òun náà máa sọ pé èmi kìrìsìtẹ́nì lòun òun tẹ́ ṣe yóò dáa wọ́n lò against religion ẹ̀ àti against will ẹ̀ torí iṣẹ́ ẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá balance equation tí christian tó bá jẹ́ ten ní house of assembly kí muslim jẹ́ ten kí oníkálukú jọ jẹ́ ten ten ó jẹ́ tó wá lè balance nǹkan òun ló jẹ́ ká tí àwọn kírísítẹ́nì àwọn náà ti dìde báyìí òun náà fẹ́ di gọ́vnà òun náà fẹ́ di sẹ́nitọ̀ òun ni wọ́n ṣe ń para wọn dànù. bàbá ní ká máa sọ̀rọ̀ lọ́ba ìyá rẹ̀ fún òbí. bẹ́ẹ̀ni. àwọn èèyàn sì máa máa tara wọn á fẹ́ mọ ibi tí àwọn lè pèlè sí àti pé báwọn náà ṣe lè gbé. E. ibi tí. nọ́mbà tí wọ́n lè pèlè sí. lẹ́sẹ̀kẹsẹ̀ kò láṣìmọ̀ béèyàn dé èkó yìí anywhere lẹ́kọ̀ọ́ kókò sọ pé taxi <laughs> bus ṣọ́ọ̀ṣì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń lọ ní mojísọ́lá ní ẹ̀gbẹ́ òyetẹ́kùn kàn fi sórí google agbẹ̀wọ̀n débi lẹ́sẹ̀kẹsẹ̀ ní mojísọ́lá lẹ́gbẹ̀ẹ́ òyemẹ́kùn ní ìfàkọ̀ agége òpè méjì so anybody tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ó lè bá mi sọ̀rọ̀ lórí 080 88 88 01 six two eight eight eight eight zero one six two àti wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń pè wá ní lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí nǹkan méjì kò ju pé bí a ṣe ń rìn ìrìn yìí tábà sọ pé báyìí lolúwa wí tó dẹ̀ rí bẹ́ẹ̀ òun ló ń jẹ́ káwọn èèyàn wá ẹ̀yin náà ẹ wo bí láàárọ̀ yìí ẹ wo bí èrò ṣe kún gbogbo bí láàárọ̀ kùtùkùtù ọjọ́ ọṣẹ́ tí ì ṣe ọjọ́ so torí pé gbogbo àwọn tó ń wá wọ̀nyí kò sẹ́nìkankan tá a gba tá a lù ní jìbìtì inú wọn kò sí kò sẹ́nìkan tó máa sọ pé mo sọ pé kò lọ mú fifty thousand lọ mú hundred thousand wa owó báyìí ló máa san kí n tó ṣiṣẹ́ fún ẹ kí n tó gbàdúrà fún kò sí kan tó jẹ tó bá lẹ́nikẹ́ni tó fẹ́ donate ó donate willingly àbí ẹ jáde ẹ tó máa fẹ́ tó bá wù ẹ ni wọn fà gidi mọ ẹ ìyẹn yàtọ̀ sí pé wọ́n parọ́ fún ẹ wọ́n gbowó lọ́wọ́ ẹ òun ló máa jẹ́ káwọn òtítọ́ yẹn làwọn èèyàn rí tí wọ́n fi ń wá síbí ní gbogbo ìgbà. ẹ gbàdúrà fún gbogbo ọmọ nàìjíríà. gbogbo ọmọ nàìjíríà ara máa tù yín ìtura là ń bọ́jọ́ ìtura là ń bóṣù ìtura lòjò ń ràn òjò kìrọ gbóná ìtura nìríṣẹ́ kìkìṣẹ́ gbóná látòní lọ kára máa tù wá nàìjíríà ara òní ni wá gbogbo àwọn tán jẹ́ olórí tí wọn tó jẹ́ pé àwọn gan olòṣì ni wọ́n tẹ́lẹ̀ o ọlọ́run wá ṣàánú wọn gbé wọn dókè wọ́n wá gbàgbé ìyà ti jẹ àwọn ló wá ń fi ara ní mẹ̀kúnnù ọlọ́run kò wọnú wọn gbogbo agbára tán ló Ọlọ́run kó gbẹ́sẹ̀ lé nàìjíríà ò ní dàrú ogun ò ní jà wá jésù olúwa. Ìmọ̀ràn àdáwọ̀ ìmọ̀ràn àdáwọ̀ láti ní òun rí.